ẹ kú dédé wòyí ìròyìn ní ṣókí ló ń dé sí etí ìgbọ́yín láti lè ṣe amóhùnmáwòrán Africa Edge TV tá a fi kalẹ̀ sí ìpínlẹ̀ Ọ̀ṣun ìpínlẹ̀ ọmọlúàbí àwọn ará ìlú ń retí ibi tí ọ̀rọ̀ yóò já sí lónìí ìdájọ́ ilé-ẹjọ́ tó ga jùlọ nínú ìbò gómìnà tó wáyé ní ìpínlẹ̀ Ọ̀ṣun lónìí òní ni ilé-ẹjọ́ tó ga jùlọ lórílẹ̀ yìí yóò dájọ́ lórí àrọwà gómìnà àná ọ̀gbẹ́ni adégbóyèga oyètọ́lá èyí tó pè tako ìjáwé olúborí sẹ́nitọ́ adémọ́lá adélèké nínú ètò ìdìbò gómìnà tó wáyé ní ìpínlẹ̀ ọ̀ṣun lọ́dún tó kọjá lẹ́yìn ìgbà tí ilé-ẹjọ́ tó ga jùlọ ti gbọ́ àtótónu tọ̀túntòsì àwọn agbẹjọ́rò náà ló fi ìpàdé sago méjì ọ̀sán òní láti gbé ìdájọ́ rẹ̀ kalẹ̀ ẹ rántí pé àjọ elétò ìdìbò ló kéde sẹ́nitọ̀ àdèmọ́lá adeleke lọ́jọ́ kẹrìndínlógún oṣù kẹjọ ọdún tó kọjá tí ètò ìdìbò wáyé èyí tó mú kí gómìnà àná adégbóyèga oyètọ́lá pé ẹjọ́ kò tẹ́milọ́rùn lọ́dọ̀ ìgbìmọ̀ tó ń gbẹ́sùn tó súyọ lásìkò ètò ìdìbò níbi ìgbẹ́jọ́ tàná ìròyìn fi ìdú rẹ̀ múlẹ̀ pé agbẹjọ́rò elétò ìdìbò kó ìwé kan sọ́wọ́ lórí ìdájọ́ ilé-ẹjọ́ kò tẹ́milọ́rùn tó kọjá èyí tó mú kí ilé-ẹjọ́ tó ga jùlọ sọ pé kí agbẹjọ́rò ọ̀hún kó tàkété sí ọ̀rọ̀ tó wà nílẹ̀ láti má bàa tàpá sí àgbékalẹ̀ ilé-ẹjọ́ òní ni ìròyìn fìdí rẹ̀ múlẹ̀ pé ìdájọ́ ọ̀hún yóò wáyé ọ̀gbẹ́ni asimi abioye ṣàlàyé pé gẹ́gẹ́ bí agbẹjọ́rò àwọn ti sọ tẹnu wọn tí wọ́n sì ń retí ibi tí igi ọ̀rọ̀ ọ̀hún yóò wò sí ọgbà bẹ́ẹ̀ ni ọ̀gbẹ́ni abímbọ́lá ìgè tó jẹ́ agbẹjọ́rò ẹgbẹ́ òṣèlú APC àti Adégbóyèga Oyètọ́lá sọ pé ibi tí ọ̀rọ̀ ń dé dúró báyìí àdúrà ló kù ìròyìn ní ṣókí kò ní jù báyìí lọ lórí ìkànnì Africa Edge TV